ó ti pé òní ló pé eight days tí mò ń wá ọmọ mi ọmọ tó fojú jọ mí ọmọ ọkùnrin kan ṣoṣo tí mo ní nìyẹn ẹ máa ṣíà ẹ máa comment ẹ gbé kó lọ fà Elijazzy ló wà níbẹ̀ ẹ wá ẹ wá ẹ wá ẹ wá gbọ́ ẹni tó ń lọ sóko kó gbọ́ tó ń lọ sódò kó gbọ́ ẹ kó lọ fà ọ̀rọ̀ yẹn ọgbẹ́ ẹnu ni o iná ọmọ ò ní jó yín gbogbo ẹni tó bá ń wò mí tóun náà ń bímọ tó ń rèé láti ọmọ ọdún kan ọmọ ọdún méjì ó ń rèé ó ń rèé títí ó wá dá ó wá kásìkò tó yẹ pé kó jèrè ẹ̀ wọn ò ní fi ń la lójú so wọn ò ní fi la yín lójú ó lọ fà ó òní ló dìjẹjọ tí mò ń wá ọmọ mi Isaac Olúsànyà Ayọ̀mídé ọmọ adétutù so mo ń bọ̀ láti ìlú ìbàdàn èmi àti promoter mi ṣàdédé ní ọwọ́ aago méjì àbọ̀ ni fóònù mi ríǹgì ni bàbá fóònù tó ń ríǹgì kí la máa ṣe sí ra páàkì gbé kọ́ kí ló ṣẹlẹ̀ hello ta ló wà bẹ́ẹ̀ wọ́n ní Elijah Zine à ń wá ọmọ yín o ọmọ mi ọmọ ta lè ń wá ẹ lọ wo bí ẹ lọ wo bóyá ó ṣeré lọ mi ṣáná sí mọ́tò bẹ́ẹ̀ mò ń tó ń drive mò ń travayé lọ wọ́n tún padà pè mí àárí o ọ̀rọ̀ yẹn wá ń jọ gàté kò jọ gàté ọlọ́run kò yé mi mo ṣàpẹ́ kó bá wà wo ó after nine wọ́n tún sọ pé àárí o ẹ kí ni ṣẹ́díyẹ lẹ̀ ń wá ní àbẹ́kù gbogbo ìgbà yẹn mo ti dé èkó ilẹ̀ ti ṣú time ti lọ mi ò lè padà wá sílé wọ́n pe ah mi ò mi ìrórun sùn mo ń dúró kílẹ̀ mọ́ ni tífọ̀ lù báyìí lásán tí mo gbé mọ́tò lẹ́lẹ́ ilé kókó tá gbé èmi ní gbogbo ilé ìjírí o ìyẹn ó jẹ́ Thursday last week six ṣebí. ó ṣẹlẹ̀ níjọ́ wednesday. ìjọ wednesday wednesday ló ṣẹlẹ̀ wednesday yẹn five so mo dẹ̀ dé ní six ní ìdájí ìdájí thursday ni mo jí gbogbo ara lílẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ọmọ mi ni ọmọ mi ó di school salvation pàjẹ́ ayọ̀bọ̀ wá opposite police station ayọ̀bọ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ nsọdá hmm, sí police station àsáré ṣeun tó yẹ ká ṣe ó sì ń ó sì ń dàbí àlá up to now ààrí o mi ì rí Isaac Ayọ̀mídé ọmọ Olúsànyà ọmọ Adétutù mi ò rí o up to now ẹ kó lọ fà o kékulé kó gbọ́ kó sọ fún toko mi ò tí ì rọmọ mi up to now òní ló jẹ́ eight days but àwọn oríṣiríṣi nọ́mbà kan ń pè mí wọ́n hide ẹ̀ èèyàn kan ni o private number èèyàn kan ló ń sọ nǹkan kan látijọ́ ẹ̀ ó kọ́kọ́ ní gbé three hundred pàdé mi ní Ìkirè ó ní three hundred lọ́sùn state bẹ́ẹ̀ ni à ń three hundred thousand òkòkò dákun máa ń yìnbọn wọ́n ti gbọ́ sọ̀rọ̀ yìí o àwọn gan pè mí pé elijazi ló ṣẹlẹ̀ mo ní báyìí báyìí báyìí báyìí báyìí báyìí three hundred thousand ó ní wọn kì í ṣe kidnapper àwọn jẹun jẹun i never chop ó yẹ ẹ̀yin kàn rí nọ́mbà mi online ẹ rí i pé mo need help ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe bó ṣe wù yín ẹ fi ń ẹ̀ ń hide mi ẹ̀ ń pè mí ọmọ mi wà lọ́dọ̀ yín ẹ fẹ́ ṣe four one nine ẹ fẹ́ rip mi ẹ máa dúró dọjọ́ ìdájọ́ ẹgbẹ́ kó lọ fà ẹgbẹ́ kó lọ fà Elijah ló wà bẹ́ẹ̀ mi ì tí rọmọ mi up till now ẹ jọ gbogbo ayé ẹ gbà mí o ẹ gbà mí ìjọba Èkó ẹ gbà mí ìjọba orílẹ̀-èdè ẹ gbà ayé yín ò ní bàjẹ́ kó tó dáa ẹgbẹ́ kó lọ fà ẹgbẹ́ kó lọ fà ẹgbẹ́ kó lọ fà ẹ máa comment ẹ máa comment ẹgbẹ́ kó lọ fà ọmọ ìyá àdúrà ẹ máa share bẹ́ẹ̀ bá ti ń share kẹgbẹ́ kó lọ fà ọlọ́run ọmọ yín ò ní sọnù ẹ ní dẹni tó ń wá o bó ṣe máa jẹ́ nìyẹn. ẹ rẹ pé ẹni ẹni project ẹ ṣe lọ́wọ́ yẹn àti promoter yín ẹ travel stella wá pẹ̀lú wọn láàárọ̀ tó kọ́ wọn lọ school àti pé báwo ló ṣe ṣẹlẹ̀ gangan. ẹ gẹ́gẹ́ bí nǹkan tí mi ò sí ń bẹ̀ tó ṣàlàyé fún mi kò ń ṣe ojoojúmọ́ ni máa ń wálé mo kàn máa ń wò wọ́n ni àwọn ló ń gbé bí àwọn lèmi gba bí fún gbogbo lifetime mi lẹ́kì tí n bá sí lẹ́kì mo làbújá ni so gẹ́gẹ́ bọ́n ṣe sọ wọ́n ní ní àárọ̀ gbogbo wọn jọ kúrò nílé ni àti màmá àtàwọn ọmọ àwọn mẹ́ta ìyẹn mọ sí tèmi wọ́n máa ń wà pẹ̀lú wọn so wọ́n jọ kúrò nílé ni tó jẹ́ pé ọmọ mi àgbà ló mú kìsì báàgì tó rán mọ̀ pé káwọn tó padà sílé wọn á ti close wọn àwọn ti wálé so gẹ́gẹ́ ohun tán bọ́yè sọ fún mi so wọ́n ṣàlàyé wípé ọmọ mi kékeré ló kọ́kọ́ ṣe tán láago kan normally day wọ́n ní bó ṣe máa ń ṣẹlẹ̀ nìyẹn ló bá ti ṣe tán a lọ bẹ́ẹ̀ gbọ́n ẹ̀ tó tẹ̀lé ní class ìyẹn wá gbé ṣíà fún jókòó díẹ̀ lọ́pẹ̀ gbọ́n wa àgbà wá lókè bó ṣe máa ń ṣe nìyẹn so ẹni tó kutu ẹni tó dá wàhálà yìí sílẹ̀ ó ti ń ṣọ̀tìpẹ́ gẹ́gẹ́ bọ́n ṣe sọ kó tó padà wá sísàlẹ̀ wọn ra isaac ayọ̀mídé olùsànyà ọmọ adétutù wọn rí mọ́ mi ò rí up to now ẹ̀yin ayé ẹ gbà mí ẹ bá mi ṣíà ẹ gbé kó lọ fà ẹ comment ẹ gbà mí o ẹ gbà mí gbogbo ọmọ nàìjíríà ẹ gbà mí mi ò tí ì rí onílòpé eight days mi ò tí ì rí o ayé yóò ní bàjẹ́ kó tó dáa ẹ ní gba orúkọ tí kò kí ń ṣe tiyín ògòdé ẹ̀mí pin kò ní jẹ́ tiyín o. báwo ni ẹ ti wá pín píkṣọ ẹ ṣe ìtàn káwọn èèyàn lè fi dámọ̀ kí ìtàn bá rí ṣe ti lọ sáwọn mídíà ọ̀sán àwọn police station báwo làwọn ìgbésẹ̀ lè ti gbé. àmọ́ ti gbé ìgbésẹ̀ tó pọ̀ ta ló máa lọ́mọkùnrin tí ò ní gbárùkù tì àbí ọmọ odidi ọmọ ni odidi ọmọ odidi ọmọ kò sọ kò séyìí tí ò kí ń ṣọmọ o but ó tún lódidi odidi ọmọ tó jẹ́ pé kẹ́ máa wò pé ọmọ yìí ló lórí ilé yìí odidi ọmọ mo ti gbé gbèsè ẹsẹ̀kẹsẹ̀ níjọ́ tó ṣẹlẹ̀ ìjọ́ tí mo mọ̀ ni mo ti bẹ̀rẹ̀ gbèsè fúnra mi ni mo fọwọ́ ara mi pè sí mídíà mídíà mi pẹ̀ẹ́ ẹjọ́ mò ń wá ọmọ mi mo ṣe píṣọ̀ yẹn lóríṣi mẹ́ta mo ṣe kan ní white tẹ́ ẹ̀ bá dà mọ̀ mo ṣe kan ní blue mo ṣe kan ní kọ́lọ̀ ẹ̀ gangan kẹ́ ẹ lè mọ̀ pé ọmọ pẹ́ ni torí ẹni tó ẹni ẹni tó gbé kinní kan táwọn Yorùbá ṣe máa ń sọ. gbogbo eh, eh, eh, so ayé yóò ní bàjẹ́ kó tó dáa. gẹ́gẹ́ bá ṣe máa ń sọ lọ́sìn yìí ṣé ẹ ẹ ti take care of ṣé lọ sí police station àti pé kí àwọn assistance táwọn ọlọ́pàá ṣe fún yín kí ni àwọn advice sọ fún yín lórí ẹ. ẹ mo ti lọ sí police station police station ni àkọ́kọ́ torí ọlọ́pàá ọ̀rẹ́ aláàrú àwọn lẹni àkọ́kọ́ téèyàn máa kọ́kọ́ gbé súnmọ́ tó bá ní problem mo gbé súnmọ́ wọ́n gba statement wọ́n lọ invite àwọn tíṣà wọ́n gba statement wọn wọ́n detain wọn yes láti fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò àtọmọ tó àtọmọ skul àtàwọn ọmọ mi wọ́n ru gbogbo wọn bọ́ǹdù wọn wọ́n fi wọ́n ṣàpadà fi wọ́n lẹ̀ pé wọ́n innocent ni wọ́n wọn ò mọ̀ kankan pa ẹ̀ wọ́n tún wá sílé wọ́n tún wá bọ́ǹdù gbogbo àwọn aráalé kẹ́lẹ̀ mọ̀ pé ó ti lọ fà ó ti lọ fà ẹgbẹ́ kó lọ fà ó ti lọ fà ó ẹ kọ́mẹ̀ntì ẹ máa ṣíà so ó ti wà lórí rédíò káàkiri ó ti wà ní fàájì fm ó ti wà ní bọ́n fm èkó rédíò nìkan ni mo ti gbọ́ mo mọ̀ yí pé ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ gbà mí o. eré rédíò sọ bá mi ní kò tí ì gbé. Hmm. náà àwọn àwọn ìgbésẹ̀ òde tí wàá gbé torí ẹ ẹ̀rọ ẹ̀kọ́ ẹ̀ sọ pé wọ́n ní kẹ́mú three hundred thousand wá bí báwo. a sì ń wo kàràkàtà ta ló gbé ta ló gbọ́mọ ta ló ṣe gbá ta ló ṣàwo gbà tó wá dijọ́ sátọ̀dé sátọ̀dé ta ló lọ yẹn kọ́ yẹn ló kọ́kọ́ wọlé sórí ìyá ọmọ orí fóònù ìyá ọmọ lẹ́ni ẹ́ ìkírè kẹ̀ wọ́n rí pé ó láàdú ẹ̀ jù báyìí wọ́n drop kò pẹ́ five minutes síra wọn ní kọ́ yẹn tún wọlé fóònù mi náà tó sọ fún mi pé ṣẹ́yìn ni bàbá ọmọ mo ní bẹ́ẹ̀ ni tẹ́ bá fẹ́ rọ́mọ yín ẹ máa bọ̀ ní mo ní ìkírè kẹ̀ ẹgbẹ́ ọmọ lẹ́kọ̀ọ́ ẹni máa bọ̀ ń kiri àti rírú ẹ̀ àwọn àni ó dàbí ò láìka ọmọ ẹ̀ tó bá láìka ọmọ ẹ̀ wàá máa bọ̀ ní kiri. wọ́n ní kí n máa kí n mú three hundred thousand dání tí mi bá ń bọ̀ ní kiri. ọ̀sọ̀ bẹ́ẹ̀ o wọ́n ní tó bá ti wù mí ẹ mọ̀ wọ́n lo ẹ̀dà ọ̀rọ̀ fún mi tó bá ti wù mí kí n kó bàtálíọ̀n kí n kó tẹ̀léra mi pé mò ń ṣeré ni so ẹ bá mi wá solution sí ẹ̀yin ọmọ nàìjíríà ẹ gbà mí o. ìgbésẹ̀ òde yìí wá gbé sẹ́yìn náà wá gbìyànjú ìkèrè tán ní kẹwàá yẹn àti tí wọ́n fún yín lásìkò àti ibi tẹ́lẹ̀ tí wàá pàdé wọn níkèrè. bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ náà sọ gbogbo ẹ̀ náà dẹ̀ fún mi but àwọn èèyàn nínú àlàyé tí òkòkò sọ fún mi nípa àwọn ilé abla ni wọ́n wọ́n ṣe four one wọ́n ṣe kidnapper kidnapper bẹ̀rẹ̀ láti orí wọ́n àwọn owó tẹ̀ nílé rí náà máa ń béèrè wọ́n tó lè jí ọmọ gbé ní kidnapper tó bá jẹ́ kidnapper wọ́n á jẹ́ pé ẹni yẹn ó kárì wọ́n máa ń wò dáadáa upcoming lèmi o Elijah Z Entertainment upcoming lèmi how Lagos bá ṣe ń ṣe káàkiri pé kọ́lọ̀ ń gbàdúrà wa la ṣe ń ba ká bọ̀ òun náà ṣe bóyá òun náà ṣe munú ní bẹ́lẹ́jẹ́ ṣe you understand so ẹ jọ ẹ gbà mí o ẹ gbé kó lọ fà o ó ti lọ fà o òní ní jọ́ kẹjọ o. àmì ọlọ́run. ǹjẹ́ wọn ò ṣé wọn ò gbà yín nímọ̀ràn bí akẹ́ lọ sọ́dọ̀ àwọn aláàfáà àbí àwọn adáhùn ṣe àbáwọn ah. wòlíì. <laughs> mo ẹni mo sọ fún yín. ẹni ah, mo sọ fún yín ẹgbẹ́ kó lọ fà torí pé ó ti lọ fà ajé ṣẹ́ẹ̀rì tábánikàwò lọ kàwò bọ̀ ọ̀rẹ́ mi kan wà bí ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni òun gan-an ó lè bá mi dá sí i inú wa ọ̀dùn ká jẹ chicken rí a máa lọ ń jẹ tòkunbọ̀ṣì chicken la máa lọ ń rà frozen chicken la máa lọ ń rà àwọn babaláwo ń gbádùn live chicken live chicken lórí ọmọ mi náà òun aṣáàmọ̀ pé à ń ṣe nǹkan yes à ń ṣe nǹkan tán ní ká ṣe live chicken àti ìrọmọ mi ò ní ló pé ìjọ kẹjọ àwọn wòlíì tẹ̀ ń ṣàdúrà fún wa àdúrà làwọn ní àwọn àfáà náà ń gbìyànjú but wọ́n fi style style jẹ live chicken. àwọn fàtà àwọn babaláwo ló ń jẹ. wọ́n jẹ live chicken live chicken wọ́n jẹ. ẹ ṣàánú mi ẹ gbà mí wọ́n ti fi mí ṣe jẹun jẹun gbogbo ètò ẹ̀rọ bóyá mò ń ṣe tí mo kàn ń yọrùn mò ń fẹ́ gẹ́ sí ni o tí bá gba máikrófóònù mú màá ya etí àwọn èèyàn ládùúgbò yìí ẹ ṣàánú mi o ẹ gbà mí o mi ò ṣeré o ẹ̀rọ bó ti ń jọ bíi kọ́mẹ́dì lójú yín ẹ ṣàánú mi ọmọkùnrin kan ṣoṣo tí mo ní nìyẹn o àmì ọlọ́run. ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan ọ̀rọ̀ ọ̀rọ̀ táwọn ọlọ́pàá máa ń béèrè ta lẹ fura sí ta lẹ rọkàn sí àbí ẹ ò fura séèyàn kankan. mi ò fura séèyàn kankan torí pé mo ṣẹ̀ dé bíi ni five months tí mo ń lò lọ yìí tí mo ṣẹ̀ kó dé bíbá mi ì tí ì lọ ọdún kan ẹ wo ibi téèyàn ò tí ì lọ́dún kan tírù kan bá ń ṣẹlẹ̀ tí n bá lu wọn yẹ ńkọ́ ẹ ọlọ́run má jà sọnù. wọn kò wá ń ṣe ilé lọ tí wọn á mọ iléèwé wọn lọ ti ṣe ó lè pẹ́ lọ́tí lọ iléèwé yẹn àbọ̀ ẹ̀ṣẹ̀ débi iléèwé. wọ́n ṣẹ̀ débi iléèwé yẹn náà ni but wọ́n sọ fún wa gbogbo ibi tá à ń dé wọ́n lẹ́ni tó ṣerú ẹ̀ eléyìí ó súnmọ́ mi bíi iṣan ọrùn that's àwọn alábàágbé wa ló lọ sí school torí ẹni tí ọmọ mi ò bá mọ̀ kò ní tẹ̀lé so ejò ejò lọ́wọ́ nú o bẹ́ẹ̀ ni ẹ ṣàánú mi ẹ gbà mí ó ti lọ fà o ẹ gbé kó lọ fà o ẹ comment ẹ share o. lọ́rọ̀ kan sì wọ́n ní pé kòkòrò tó jẹ̀fọ́ ìdí ló wà. bẹ́ẹ̀ ni. so lọ́wọ́ kan tẹ̀yìn ìgbésẹ̀ ọ̀lẹ́yìn rògbòtú kùtà láti gbé báyìí. ah mo nídìí àmọ̀ràn látẹnu àwọn èèyàn torí ẹ̀ mo ṣe sọ pé kán gbé kúlófà kán bá mi share kán comment mo nídìí àmọ̀ràn ẹ gbà mí lámọ̀ràn tẹ bá ti ń ṣe ẹ máa tag mi Elijazzy bàbá lórí Facebook lórí Instagram official Elijazzy lórí TikTok Elijazzy bàbá ayé yín ò ní bàjẹ́ kó tó dáa o. ǹjẹ́ màá wòye pé wọ́n pè yín bí a tábẹ́ pé nǹkan ẹ̀ fún ọ nọ́mbà yẹn. wọ́n lè pè mí sórí zero eight zero two eight two five forty four forty five wọ́n lè pè mí sórí zero eight zero two eight two five forty four forty five àmì ọlọ́run ẹ ṣe gan kí wàá ní ìmọ̀ràn orin kàfi kánlẹ̀ fọwọ́ yìí níwájú ìmọ̀ràn mi fún gbogbo àwọn tó ń wò mí lé ẹ jọ̀ọ́ ayé yín ò ní bàjẹ́ kó tó dà ẹ máa wọlé dáadáa kẹ́ tó gbà ẹ máa wo sọ̀ráńdì ibi tẹ́ fẹ́ fẹ́ gbà pé fẹ́ gbé because àwa tá à ń ṣiṣẹ́ social media yìí ayé ò ní mú wa so àwọn tó ń gbọ́ mi ó yẹ káwọn náà ti ó ti máa yé wọn mbizi mo bọ mi gbọ́dọ̀ fi gbogbo ẹnu sọ̀rọ̀ so Ọlọ́run ṣàánú ẹ ṣe ń gbọ́ adúpẹ́ Ọlọ́run ṣe ń rírí ayọ̀ àtàláfíà làwọn àrí ẹ ṣe ń gbọ́ dà